pè wá òun náà ni pé tí a bá wo àwùjọ ilẹ̀ haúsá àwùjọ ilẹ̀ haúsá àwọn àwùjọ yẹn wọ́n há kùránì wọ́n sì dúró ti kùránì ju àwọn atajẹ́ yorùbá lọ kí ló fà á nítorí pé àwọn ilẹ̀ haúsá àkọ́kọ́ náà ó ti ó ti àkídà àwọn ìpè gbogbo ẹ̀kọ́ islam òun náà ni wọ́n kọ́kọ́ kọ́ wọ́n kọ́kọ́ lọ lékéwu náà ilé kí wọ́n kọ́kọ́ máa lọ àmọ́ wọ́n àwáyà yìí ilé ìwé lákọ̀ọ́kọ́ ṣe kí ni lákọ̀ọ́kọ́ lọ ẹ̀rí ọmọ ọdún mẹ́ta láti máa kọ ní a for apple b for bond láti ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì state and capital yóò ha sórí ẹ̀rí tábà kọ́ ọmọ wọ́n ka kuraani ó lè má lè yọ díẹ̀ ó kò ń díẹ̀ ní yọ gan díẹ̀ ó kò ń díẹ̀ gan yóò so àwọn wọn mójútó ó ti wà nípìnlẹ̀ ha òun náà ni wọ́n kọ́kọ́ mà tábà sì wò àfáà wa tí wọ́n jẹ́ àfáà tabanka tan wọn ẹ kọ kọ́kọ́ ha Qur'an Imam Maliki ọmọdún mẹ́wàá ló ti ha Qur'ani Imam Shafi'i ọmọdún mẹ́sàn ló ti ha Qur'ani ó sì rọ̀ wá lọ́rùn púpọ̀ káyọ̀ da fáwọn ọmọ wa wípé kí wọ́n ha Qur'an kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ kí wọ́n kọ́ dáa nìkan káwa ni wọ́n stop kí wọ́n dúró náà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ha Qur'an ká sọ sọ́dọ̀ àfa gbogbo eléyìí ni wọ́n ń ṣe ní àwùsá bákan bí alápèjúwe ọmọ tó ti tó ti ka primary school tó ti ka secondary school bóyá kó tó wọ yunifásitì kọ́kọ́ lọ kọ́kọ́ lọ ṣe tàfíìsù náà eléyìí yóò mú kí torí pé ọmọ tó bá ha Quran ọmọ náà ò ní ṣìṣe ọmọ náà ò ní ṣìwàwù òbí ọmọ náà ò sinmi kọlọmọsà ṣe rọrùn fún wa ọlọtí òbí ọlọmọba náà tábà fẹ́ káwọn ọmọ wa ha Quran ntí a lè ṣe ní gbèsè òun náà ni pé targibuhum ala dhalik ká sin wọn lójú kòkòrò bá a ká ṣe wọ́n lójú kòkòrò lórí alukur'ani híhá pẹ̀lú gbogbo ọ̀nà tí yẹn fi ṣe yẹn lójú kòkòrò torí pé àwọn ọmọ kéèké wọ́n nídìí kéèyàn máa pè fẹ́ wọn sí nǹkan tí yẹn bá fẹ́ kí wọ́n máa ṣe. bákan náà ká fún láàfà tí wọ́n máa kọ́ ọtọ́ máa tẹ̀jú ìdí bákan náà ká sẹ́ǹdì sí ààyè àbí environment tó ń pẹ́ environment kùránì ni bí ilé kí ó jẹ́ dínáhà kùránì ká sọ síbẹ̀ torí pé ọmọ òun ò ní choice gbogbo ohun tó bá ń rí ní àwùjọ náà ni ó máa ṣe kí ni ní ọ̀fẹ́ máa kọ́pì bákan náà ká ràn wọ́n lọ́wọ́ ká ràn àwọn ọmọ wọn lọ́wọ́ pẹ̀lú gbogbo tí ó jẹ́ kíkọ àárín kọ́ rọrùn fún wọn nínú ẹ̀rẹ́ ni kíni àwọn rédíò fún mp3 tí ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ ń fi ṣayédọ̀rọ̀ lónìí ká fún wọn ká máa ká máa play Quran ká máa gbọ́ ó lo ju ká máa gbọ́gbọ́ kúgbọ́ lọ yóò jẹ́ kí wọ́n ha alukur'anul karim eléyìí náà yóò ṣe kí ni yóò ràn wọn lọ́wọ́ bákan náà nínú àwọn àwọn àkíyèsí àti àwọn ìgbìyànjú tí a fẹ́ kí àwọn kọ̀ọ̀kan máa dá sí tí kùránì ó fi ṣe kí ni tí ó fi ràn tí ó fi ràn wọn ọmọ ọlọ́run òun náà ni pé a ní ìgbàgbìyànjú kí àwọn tí wọ́n dálé kéwúlẹ̀ kí wọ́n ní àkọlé kan fún àti àwọn àfa tí wọ́n ha kùránì síbẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ àwọn tó dálé òwe lẹ̀ náà ọkà wọn náà àwọn tó hakùnránì tó dángájíá kí wọ́n gbà wọ́n síbẹ̀ jíjá sí pé a sì létò fún wọn pé lọ́dún mẹ́ta ó kéré pátá wọ́n gbọ́dọ̀ máa hakùnránì náà jáde tètò bá ti wà fún ìgbà tètò wà fún tẹ́lẹ̀ èbó lójú kọ́ máa lójútù tàbá fètò sí ti kùránì náà tèyí tí ó ṣẹ́kù fún wa tí ó sì kù fún aláyé àtàlùkìyàmà òun náà ṣe kíni yọ gba títò bákan náà àwùjọ tá a wà yìí àwùjọ máa ran nǹkan lọ́wọ́ àwùjọ tá a wà yìí a sàkólé kan ayé àkùránì dáadáa tabadílẹ̀ haúsá wàláyé odidi odidi fámìlì kan ó lè ha kùránì lẹ̀ haúsá bàbá ha kùránì ìyá ha kùránì ọmọ náà kò ní choice torí pé ọ̀rẹ́ gbọ́n rẹ̀ ọ̀rẹ́ àbúrò rẹ̀ wọ́n ti ha kùránì ẹ̀rí ọwọ́ àánú nǹkan tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa ṣe ní akin kọ́dà ibi tó lágbàdé àwọn tí wọ́n ń gun ọ̀kadà tí wọ́n ń gun ọ̀kadà káàkiri ilẹ̀ haúsá ọ̀pọ̀lọpọ̀ wọn hafiz kurani ni chairman ọ̀kọ́kọ́ ọjọ́ tí mo dé Jos tí mo sọ̀ kalẹ̀ pé kí n wọ̀lú báyìí ẹni tó gbé mi ọlọ́kadà tó gbé mi àti hafiz kurani ni chairman ó ti há gbogbo kurani sórí ìṣe sọ̀kadà káwá fi hàn kọ̀ǹpì àwọn ọlọ́kadà àti wáyà yìí tó dá sí pé jìnjìnjìnjìnjìn ni wọ́n mọ̀ gbọ́ ọdún ní ká tún kọ̀ǹpì àfà ní ìtọ́jú mọ̀ pé ọlọ́kadà tó gbé mi hafiz kurani ni ojú ọ̀nà tá a ti ń tá a ti ń lọ lójú ọ̀nà lọ́dún ló ti mẹ́nu bá kùránì ni wọ́n ń fa kùránì lẹ́nu chairman ọwọ́ bọ́ sí àárín àárín kùránì sọ́ọ̀tù caf ẹ̀dọ̀ kùránì ọ bọ́ sínú ẹ̀ tí wọ́n ń fa tó tún dé lẹ́nu rẹ̀ àwa sọ̀ kalẹ̀ wọn ni ah, n bí ṣe gbáwúsá náà tó àsọgbọ́lárúbáwá ó tún gbọ́lárúbáwá ọlọ́kadà wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ló ṣe rọ̀ ọ́ lọ́rùn ó kadà ó tún wá ó ní nǹkan kékeré ní láwùjọ ó ní kí n Ramadana tá a kọ́kọ́ kí tí kọ́kọ́ kí ìlú náà ọmọ kéke ọmọ ọdún méjìlá ló sì tàràwì fún wa ọmọ ọdún méjìlá èmi tiẹ̀ ọmọ náà ọmọ àwọn ọmọ tẹ̀mí ń kọ́nu kíláàsì náà torí skul náà mo ti wọ́n pe àsìkò náà ní aliman níjọ́sì nítorí kí n máa ṣe léyìn púpọ̀ wa tá a bá nẹ́ẹ̀mí àti sẹ́ndì àwọn ọmọ wa jáde lọ́lẹ̀ haúsá lọ yí ààyè kùránì kan jọ́ọ́ pé ọdún kan ọdún méjì á dìrè gbogbo tá a bá ná lórí ẹ̀ àti ní pàdánù ẹ̀ ọmọ ọdún méjìlá ọwọ́ bọ́ síwájú afẹ́ bẹ̀rẹ̀ tàràwí èmi wá fa ọmọ náà mọ fà á pé wá ẹni lóògùn afẹ́ ṣe àyìn afẹ́ bẹ̀rẹ̀ sí kírun ni àwọn àfáà tí wọ́n wá tò lẹ́yìn torí pé àfáà tí ó tò lẹ́yìn àwọn tí ó kírun nílẹ̀ haúsá gbogbo wọn àjẹni wọn ní alukur'ani wọn ti di kan ó ó lè ṣe mistake àràfi lásán àbí haraka tara tara ń sọ nísìnyí wọn hàn ni ọwọ́ sọ fún mi pé àfa ah, àfa filẹ̀ ọmọ tí ó sì de tarawih fún ọlọ́dún nínú pẹ̀lú ọmọdún méjìlá ọmọ náà ti parí gbogbo kura nísìn ẹ̀rí so àwa táwa láwùjọ káwa náà ṣe àwọn ọmọ alákin ká ṣe wọn lójú kòkòrò bákan náà àwa tọ́lọ̀ ń bùkún àwọn tó lọ ń bùkún a nípa tá a kó dáadáa ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ bàjẹ́ a nípa tá a kó nípa ríran alukur'ani lọ́wọ́ ṣíṣe kídìmọ̀ alukur'ani ee ká dáta fi alukur'ani lẹ̀ ká sì máa ṣe ìgbárùkù ti gbogbo ìdíje tí wọ́n bá ń ṣe nílẹ̀ haúsá àwọn olówó kan bẹ̀ pé owó kọ́ wa ni wọ́n fi sọ mùsábàkọ̀ pé gbogbo ìdíje táwọn ọmọ máa ṣe tí wọ́n fi máa díje kur'ani èmi ni mo gbé gbogbo tí wọ́n bá nán bẹ́ẹ̀ kódà a rí olówó tí ń gbé hajj kalẹ̀ fáwọn ọmọ tó bá ha Kùránì ó sì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé anábìá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ha Kùránì òun làlábì kọ́kọ́ máa ti síwájú wọ́n ní tí wọ́n bá kú lógun táwọn sábẹ́ kú lógun anábìá wa ni kẹ́ẹ̀tó bù kẹ́ẹ̀tó bù wọn mẹ́lẹ̀ ayyuhum ahfadul Qur'an ta ló ha Kùránì jù nù wọn òun náà ṣe so gbogbo àwọn tó lọ ń bù kún bákan náà àwa tá a dá mọ́sálásí lẹ̀ tá a kọ́ mọ́sálásí mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ilẹ̀ Yorùbá wọn ìsábà ka Kùránì bẹ́ẹ̀ ó kéré ẹ̀rí àmọ́ tí mọ́sálásí ni kábà ti kírun wákàtí márùn-ún tán ìtìpa ọ̀parí nù ni sẹ́ẹ̀rí gbogbo mọ́sálásí gbọ̀rọ̀ ní hálíkọ̀ tá à ń pè ní halakọ́tù Kùrán àwọn tí wọ́n ti máa ha kùránì torí pé àwọn ọmọ tó wà ládùúgbò ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní ipa sí kí wọ́n máa wọ kí wọ́n máa wọ ní mọ́sálásí so ẹni tó kọ́ mọ́sálásí inú ojúṣe tó tún yẹ kó ṣe kó gba àfa alukur'ani kó sì tó gbà kó jẹ kó rí kó dá ọ̀dàngájíá ó sì dá ń tọ́ dáadáa kó tó gbà eléyìí ó jẹ́ kí ìrànlọ́wọ́ ní alukur'ani kó gbajúmọ̀ ní àwùjọ wa anábìá muhammad sallallahu alayhi wa sallam ó ní májì tẹ́mà àkọ́wùn fi bayti min buyutillah yatluna kitaballah wa yatadarasunahu fima baynahum illa nazalat alayhim as-sakinah wa ghashiyatihum ar-rahmah وحفتهم الملائكة وذكرهم الله في من عنده الله أكبر Ànábì àwọn kan ò ní péjọ nínú ilé kan nínú àwọn ilé Ọlọ́run tí a mọ̀ sí mọ́sálásí kí ni wọ́n máa ṣe ń lé náà wọn ò ní jòkó ká máa fọwọ́ ra wọ́ wọn ò ní jòkó ká máa dún bí ẹ̀fọn yatluna kitaballah wọ́n máa ṣe kí ni wọ́n máa kàtírọ̀ Ọlọ́run ọba ẹ̀rí wa yatadarasunahu fima bainahum wọ́n sì máa jọ fi yéra wọn wọ́n jọ máa jù síra wọn ẹ̀rí kìrá kùránì ó pín sórí sísì bí wọ́n ti ń kọ́ra wọn ní house bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ra wọn ní warsh bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ra wọn ní dúrí ẹlòmíì tí ọba mọ̀ nípa kìrá àti yìí tí wọ́n bá ka kùránì mi sí létí gbà mí yóò rẹ̀ lóyún ìkàwé àlẹ́ wọn kà yóò wọ́n ti sọ pé àwọn àti ọba ti mọ kùránì kàtẹ́lẹ̀ ìkàwé àlẹ́ wọn máa kà àwọn kọ́ wá kà bá a bá gbọ́ sétí tí ó yàtọ̀ sí níta àti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á fẹ́ sọ pé pé ó ṣe mistake ni tí ó sì ṣe mistake tó lákọọ́lẹ̀ lápèjúwe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية tọ́ba kó àtẹ́kà alẹ́ àtẹ́kà ló yẹ kó máa pè é so ó lè ta ní àtẹ́kà náà ẹ̀rí وجوه يومئذ خاشعة طبعا فيتا ني رواية خلف يعني وجوه يومئذ خاشعة أتبه بيهنو so kíka alukur'ani náà nínú amásálásí tí wọ́n máa fi yẹra wọn tí wọ́n máa kà fúnra wọn gbogbo àti abáǹsẹ bẹ́ẹ̀ illa nazalati alayhimu sakina àfi kí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ sí wọn wa ghashiyatuhumur وحفتهم الملائكة أفكار ملائكة وسكيني كما ركري كاما وذكرهم الله في من عنده ọlọ́run ó sì máa ṣe kí ni yóò máa rántí àwọn tí wọ́n ń ka Qur'an náà nínú ilé rẹ̀ mọ́sáàsì rẹ̀ yóò máa rántí wọn fil mala'il a'la ó dà wọn màláíkà rẹ̀ lọ́hùn kí ọlọ́run mọ́sáà ṣe alukur'ani náà kó ṣe ní hujja fún wa kó má ṣe ní hujja lé wa lórí lílo rẹ̀ kíkà rẹ̀ kó mọ́sáà ṣe ní rọrùn fún wa kó fi wá sínú àwọn tó dásí pé àfọwà Sudaisi tí wọ́n máa ń ṣe du'a ul kunutu wọn wọ́n ní allahumma ja'alna mimman yuqimuna hurufahu wa hududahu wala taj'alna mimman yuqimuna hurufahu wa yudayi'una hududahu ọlọ́run fi wá sínú àwọn tó yẹ pé wọ́n ń sọ kíkà rẹ̀ wọ́n sì ń sọ fi wá sínú àwọn tí wọ́n ń sọ kíkà rẹ̀ lásán tí wọ́n sọ lílo rẹ̀ ọlọ́túbí ọlọ́run ọba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè tí àmàlà béèrè lọ́dọ̀ wọn tọ́jẹ́ béèrè àkọ́kọ́ ìdáhùn ẹ̀ ti wá náà ipe nígbà tí yẹn dọmọ ọgọ́ta ọdún ṣé kò lè wá kò lè pòfó ló wá fi pe xọ́ báyìí àwọn bọ́yárú àwọn báni bẹ tẹ́ ti kọ́ rí tí wọ́n sì jọmọ ọgọ́ta ọdún tẹ́ padà rí xọ́ pé tí wọn ò sì pòfó ló bísí mi láì pẹ̀lú ìgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ nínú alukur'an ayata kàfúrà alẹ́ kan pé walaqad yassarna alukur'an lidhikri fahal min muddakir àti ṣe kur'an yìí ní rọrùn púpọ̀ láti lè ha láti lè gbọ́ yé ẹ̀rí ìtàlọ́wọ́ rẹ́dí àti ṣe àti gbọ́ àwọn àgbàlagbà tẹ́ ń wí náà wọ́n hàn kàn mí wọ́n hàn kàn mí tí sì ń gba yá tí wọ́n bá rẹ́dí àti ha kur'an náà wọ́n ha kọ́lọ́wọ́n dà sí rọrùn ọlọ́tí ọlọ́run bá náà àwọn àwọn sahaba sayidina umar àti sayidina abubakar àgbàlagbà ni wọ́n fi ha alukur'an ó sì gbà yí ha ọlọmọsà sí ọlọ́run fáwọn náà aláàtúbọ ọlọ́run ọba náà. wọn láàrin bíi ìṣẹ́jú márùn-ún a bẹ àwọn dókítà wa dókítà abdulrasaq amadi alaro kí wọn dákun kí wọn bá wa ṣe ọ̀rọ̀ ṣókí láàrin bíi ìṣẹ́jú márùn-ún lédè èèbó bisimilah. alhamdulilayi. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين um, I'm given a very tedious task to give a summary in just five minutes of a lecture that was delivered in not less than two hours. So I don't know how to, <laughs> where to start even. <laughs> But uh, thank you. My teacher, Dr. Siraj, has taught me a principle that ma la yudraku fala yutraku julluhu. The topic of today's lecture, as you might have been aware, is to tell us of the importance of Al-Quran al-Karim. Not only the importance of Al-Quran al-Karim, but the importance and the significance of having a proper grasp and understanding of Al Quran Al Kareem. Alhamdulillah, we are so fortunate today to have a very competent hand to undo the topic and the person of my brother Sheikh Abdul Wahab Abdul Hayy Nagiri. Jazahullahu khairah. He talked a lot and covered very wide area all relating to the topic of discussion. But for the benefit of those who are not so fluent in the Yoruba language in which the lecture was delivered, I will only give less than a summary of what he has said in the following points. One, Al Quran Al Kareem and the knowledge of Al Quran Al Kareem is so important in the analysis of the scholars of Islam, as he mentioned, that even some of them, like Sufyan al-Thawri rahimahullah, actually gave a fatwa to the effect that in some instances it may be more meritorious for you to engage in learning Al-Quran al kareem than to go out on a jihad activity you can see the importance of learning Al-Quran Al-Karim. That is, some instances, it may be more meaningful in the sight of Allah to see you engaging in the proper understanding of Al-Quran Al-Karim, even than to go out in a war. Also, another point mentioned by our able scholar, the, the lecturer for today, that when we tell ourselves about the importance of learning Al-Quran Al-Karim. He actually want us and actually encourage us that we should make effort to learn Al-Quran Al-Karim from those, only those who are competent to teach us. Because as we witness today, we all read Al-Quran Al-Karim, we all recite Al-Quran Al-Karim. But the recitation is not like recitation. He gave us some examples that I would like to mention some because of their importance. For us to know that you may be reading Al Quran Al Karim throughout your life, that will not be in tandem with the Quran revealed on the Prophet sallallahu alaihi wasallam. And you can see the irony. Someone reciting, reading Al Quran Al Karim throughout his lifetime, only to be met on the day of resurrection and be told that the Quran that you read while alive was different from the one revealed by Allah on the Prophet sallallahu alaihi wasallam. Then what will be your answer that day? Practically, he gave us examples in the history of Islam. Somebody recited a verse of Al-Quran al-Karim in a wrong way, as many of us do today. By just changing not even a letter, but just replacing uh, a vowel with another. Instead of saying, أن الله بريء من المشركين ورسوله. That is what is revealed. That is how it was revealed on the Prophet Sallallahu Please pay particular attention to this. Because whenever we mention, we encourage people to learn Al Quran Karim properly. Some people will take it personally, as if uh, you are out to just to attack them unnecessarily because you have an advantage of going to Arabic school. You are now condemning those who did not go to Arabic school. Wallahi, the case is not like that. But you can see the danger inherent in reciting Al-Quran Al-Karim in a way different from the way or different from the Quran Al-Karim that was revealed on the Prophet See this particular example. Just instead of saying wa rasuluhu, he mistakenly said wa rasulihi and the meaning was all turned upside down, completely different from what Allah was saying. Because Allah was saying, Allah bari'un. Allah dissociated himself from the polytheists, from the, from the mushrikeen. And so did his prophet, did his messenger. You can see that makes a lot of sense. That Allah and his messenger are actually dissociating themselves from the polytheists or the mushrikeen. But by the time you remove Dhamma and replace it with Kasra, let me tell you the meaning of what you are saying. That Allah is dissociating himself not only from the mushrikeen, but even from his prophet Muhammad sallallahu alaihi wasallam. <laughs> you can see the irony. I think I will give another example. Some of those I, I, I was able to pick. You will remind me if I, if I forget. The other example that I took note of Aha, that is very serious also. Thank you very much. Allah says, وَلَا تُنْكِحُ الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا It's just a replacement of one uh, dhamma. No, this time around, not with a kesra, but with a fatha. And the meaning changes completely. <laughs> The man recited instead of wala tunkihu, he said wala tankihu. Some of us will see all this as being meaningless. <laughs> Tunki who? Tanki who? What difference does that make? It makes an ocean of difference. Look at the meaning of the two uh, versions, so to say. وَلَا تُنْكِحُ الْمُشْرِكِينَ That is what Allah directed. Do never give out your daughters in marriage to whoever is a polytheist, whoever believes in more than one God al-mushrikun. Never you should give out your daughter in marriage to uh, uh, uh, such people. But when you change Dhamma to Fatha, what you are actually saying is that you as men do not sodomize <laughs> sodomy. That is sexual intercourse between a man and a man, which we call sodomy, uh, or in the modern language, uh, they may call it same-sex marriage. It's as if the Quran is telling you that do not practice same-sex marriage with polytheists until they become mu'minin. <laughs> all of this is coming from what? From just the replacement of Dhamma with Fatha. Wala tunkihu, wala tankihu. Allah is saying something, you are saying something differently. So I will have to stop at this point. But just to give you uh, uh, some of the salient points that, was that were mentioned by the able scholar and the presenter for today. Finally, the way out, he also uh, enlightened us on the way out of all this predicament. Because, because if you realize it is a real predicament. If somebody should just change a vowel, a dhamma to fatha, and give us all these uh, uh, inconsistencies, then what of who will always read wala lalina? instead of wala dolinas, changing a letter completely. Al Imam Shafi, that is an addition, I'm sorry for adding this. Al Imam Shafi even said, if you omit a shidda in Surah Al Fatiha, your salat is invalid. If you are to say a letter, pronounce it with shidda. But you fail to pronounce the shidda. You pronounce the letter correctly, but you remove the shidda. Imam Shafi was of the opinion that your salat may be invalid. Why? Because we all know the shidda in the Arabic language actually tells you that we have two letters in place. But instead of repeating the same letter one after the other, it is just a device, a linguistic device by the Arabs, that you put a shadda on one harf to represent the other one. So you can see a lot of senses in what Imam Shafi said. If you did not pronounce a shida, it actually means you have removed one of the two letters revealed by Allah. So your salat may be invalid. So please and please, I will have to stop at this point, as I said. But uh, Sheikh uh, uh, Abdul is around. I'm happy I also saw Sheikh uh, Khatibi and the rest of them. We are so blessed, especially in this town of Ilorin. We, were, we are so blessed in Iwochu and in <laughs> other parts of Nigeria. But I'm talking about the venue of the lecture today. We have many of them around us who are able and capable. They are very competent to teach our children. Uh, uh it's very pathetic. I was listening to a radio program just two, three days ago. Children of particular, particular school were brought to the studio to display their skill of Quranic recitation. You will be surprised to see what they were reciting. Wallahi. All they taught them was how to copy either Imam Hudayfi or Imam Sudaisi. But where they do not elongate the letter, they do. Where they said who, they say, oh. you will be surprised. It was just two or three days ago. And people will be clapping for those children <laughs> because their parents were paying for them to be taught this nonsense. So please, we don't, need, we don't deceive people here. You know us for that. And we are not deceiving you again. try to see competent hand. But we have many competent hand around. Sheikh Khatibi, Sheikh uh, Nagiri, Sheikh, uh, Sheikh Said Khatibi, Sheikh Murtada Yahya, and a host of them, Sheikh uh, Ali Miqdad. وصلى الله على نبينا wa وعلى اله وصحبه اجمعين. الحمد لله àmọ́ wọ́n béèrè béèrè kan tó ṣe pàtàkì púpọ̀ òun náà ni ìbéèrè nípa ìmọ̀ fi Kùránì kọrin wọ́n bá wa dáhùn ìbéèrè ni iná àtẹ̀yiná kàlíkà òsara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dọ̀ nìkan ni tó ń fi láìkì barista ni pé ẹ máa fi kuraani kún orin tiẹ̀ gbogbo eléyìí ọlọ́kanu ẹlòmíì tó ní tó ń jẹ fi wá láìpẹ́ òun ò ti gbọ́ gbogbo àwọn kọ́lítì barista mọ́ àmọ́ àwọn islamic song lókù tó ń gbọ́ sẹ́yìn pé àwọn ka kéwú ń bẹ̀ dáadáa pẹ̀lú kuraani irú eléyìí nìyẹn nǹkan. naam ọlọ́ba wa san oníbèrè ní ẹ̀sán rí <clears throat> ìbéèrè náà dá púpọ̀ wọ́n ní ìmáa fi kọ́ránì kọ́ra gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ṣe lónìí wọ́n pín wọn sí ọ̀nà méjì àwọn kan bá jẹ́ pé fújì sámúlò àwọn wọn jogún bá tí wọ́n sì mọ̀ wọ́n mọ̀ irú àwọn eléyìí wọ́n mú nu kọ́ránì wọ́n fi kókì bọ́nu orin tí wọ́n ń kọ́ gbogbo àwọn eléyìí ọ wà àwọn nǹkan tí ó dé bá alukóraani ní bídíà torí gbogbo nǹkan ní bídíà ti wọ̀ lónìí bídí àwọn ọ̀nà kíka kùránì náà àbí bóyá la ṣe ń kà á so kí olórin kó ti orin bọ ló kó ti kùránì bọ ní orin rẹ̀ eléyìí ó kó àbùkù bá rẹ̀ láyé kó àbùkù bá kùránì torí pé kò sí bí ó ṣe kà á kò lè dàbí kíka àti ọlọ́wọ́ bá fẹ́ràn anabuwa muhammad sallam kọ́ni àwọn tí a tún máa change ẹ̀ wọ́n máa change ẹ̀ tí bí barista kọ́lọ́ kọ́ bá forí jẹ o bó ṣe ka kúlú ọ̀láwù tó fi tìbọ́nú tó kọ́ ọwọ́ púpọ̀ káṣẹ̀ tó máa sọ pé àwọn àwọn tí wọ́n kọ́ tí wọ́n kọ́ nípa rẹ̀ dáadáa bákan náà àwọn tí wọ́n ń fi sọ́pẹ́ra wọn ní Islamic song tí jẹ́ fọ́júrú fújì ẹ̀rí àwọn náà àwọn náà máa ti kuraani bọnu orin wọn wọ́n sì yí kò sí bí wọ́n ṣe kọ́ tí wọ́n dàbí tẹ̀jú ìtọ́lọ́fẹ́ràn adamu Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sì sọ ní kuraani pé wa ma allamnahu wa ma yanbaghi lah àkọ́ anabi muhammad sallam àkọ́ ní orin kíkọ kuraani ní akọ èyí tó tún wá burú jù ní pé wọ́n tún máa lùlù sí wọ́n máa lùlù sí alukur'an orin kíkọ fúnra rẹ̀ lásán láwọn orin tí wọ́n ń kọ yẹn kódà káwọn tuntun kuraani bọ̀ kódà kátó máa lùlù sí kuraani eléyìí ó wà ní àwọn kan tẹ́ kí a pè àkíyèsí tó sì jẹ́ bídíà bákan náà inú èyí tẹ́tẹ́ ká pàkíyèsí òun náà ni àwọn tí wọ́n máa fi kùránì ṣeré tí wọ́n máa fi àyà kùránì ṣeré àtàláhùbù bí àyàtì kùránì kẹrin máa fi kùránì ṣeré ọ̀pọ̀ láwùjọ wa lónìí kọ́dà àsìkò tó yẹ ká máa fi sunkún tó yẹ kó ẹkún lẹ́yẹ ká máa sun ẹni láti máa fi rìn lápèjúwe àti rẹ́ni tó chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run àyà kùránì tó chẹ́ǹjì ẹ̀ tó fi ṣeré nípa pé ń ṣe wáàsí ó wá sọ fún wọn pé àwùjọ tá a wà yìí a wà ládùúgbò kan ó wá dakọ̀ àdúgbò òun ó ládùúgbò yìí ẹ̀yà àdúgbò yìí ẹ ti ṣoríire ọlọ́run dakọ̀ orúkọ àdúgbò yìí nìkan ọlọ́run dakọ̀ ọlọ́run Kùránì ẹ̀rí ó wá náà sì gbé bájá náà sì ó sì fa Kùránì bẹ́ẹ̀ náà tó gbélé yìí náà ó wá ní inna awwala baytin alladhi wudi'a lin-nasi wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka wọ́n fẹ́ sọ àdúgbò pàkátà lápèjúwe ọ̀rìnlẹ́lẹ̀ ti fi pàkátà àdúgbò pàkátà lọ́lọ́run dakọ̀ àwọn ará pàkátà wọn pariwo pé lọ́gbọ̀ owó sì ń yọ ọ̀kan nu hadha tala'ubu bil Qur'an gbígbà tí yẹn ń fọ̀rọ̀ lọ́run sí ni ẹ̀sìn mẹ́kẹ́ yẹn ń fọ̀rọ̀ lọ́run sí kọ́lọ́run fi yẹn sí tó yẹ yẹ yẹn tó mọ̀ sákọ́ yẹn ibi tí wọ́n jì bára rẹ̀ ọ̀dà bákan náà ọ̀kan tún ní àmàlà àwọn oúnjẹ àwọn Yorùbá nìkan ló ń dakọ̀ ní Al-Qur'ani ó sì fáyà rẹ̀ jáde àwọn èèyàn sì wó ẹni tó yẹ kéèyàn náà ń bí lára ẹ̀rí Sayyidina Ali radiyallahu ta'ala anhu ó rí ẹnìkan tí ń tú kùránì tí ń ṣe tafsir kùránì wọn lọ́wọ́ lọ bá wọn ní Sayyidina Ali wá bèèrè ọ̀rọ̀ pé sọ́ọ̀mà nasikh àti mansukh sọ́ọ̀mà ayà tó yẹ kó tú àtàlà tí yẹ kó tú ayà tó ti parẹ́ nú Al-Qur'an àti ojú ti parẹ́ ọlọ́wọ̀n wọ́n sọnù o tún sàwọn yẹn nù. ọ̀ni alimalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu khayrun inda rabbika thawaban wa khayrun amala amala lọ́dọ̀ àgọ́ náà alukurani wa hadha amal. èyí tó mọ gbọ́lá yìí pé tó tún banú nu jẹ́ òun náà ni pé àfáàtì náà wá sí wá wà ń jòkó àwọn tó wà ń jòkó ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní fásọlá ni wọ́n sì wá ń jòkó náà àfáà wa fẹ́ gba lọ́wọ́ fásọlá ẹlẹ́kùn tọ́lọ́wọ́ bá fún yàn tani o fún yàn jama sẹ́ni tó lè fún yàn ọwọ́ ni fasola ọlọ́run dakọ̀ nínú alukurani ọwọ́ afa ajana sí náà tó já wàdákà rásìmọ̀ rọ́bì fasola láhàwùlà wàlà kúkú wàtí wàlà bìlà wọ́n ní fasola bẹ́ẹ̀ lọ́wọ́ tó àwọn afa tó wà lẹ́gbẹ̀rẹ̀ pé ẹlẹ́kùn sílẹ̀ tó ni wọ́n alukurani sẹ́ni pé ní tiẹ̀ pé lọ́ọ̀yà ni ó sì ẹ̀yọ́ máa wúwo láwọn bí àwọn tó ní ìsàbà òun ní pé sífàsọlá ẹlẹ́kùn sífàsọlá lọ́rọ̀ gbà lórí olùkọ́ wọn ò lè bá mọrírì tó ń ṣe àwọn àwọn ìkọ ìkúkú ní wí o ọkọ ní bá wí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ táwọn èèyàn fi kọ́hánì ṣe àtàwọn ajá máa fi kọ́hánì lùlù ẹ̀rí gbogbo àwọn kìíní yìí àdádálẹ̀ ní tọ́wọ́ ní Qur'an wa kullu bid'atin dọ̀lára wa kullu dalalatin fi nnar wal iyaazu billah. ọlọ́run kò bá a dúpẹ́ fún àwọn ṣèkwa ah, ìbéèrè kan bẹ tí wọ́n béèrè níbí báyìí gẹ́gẹ́ bí ẹ ṣe àlàyé fún wa lórí pé bàbá kírun kí a fiyèsí ìyáàkà tọyọ ṣádà kúrò níbẹ̀ yẹn yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmáàmù tó bá wá ń kírun ogboru ń tẹ́ wí ó ti dàgbà ó ti dàgbà mọ́mù àbọ̀dọ̀ mọ́mù náà ní tóní báwọn bàbá ṣe ń ké náà ní ẹja máa ké lọ ọlọ́run rí gbogbo ẹ̀ sáà lè kírun lẹ́yìn rẹ̀ pèsè mi àlọ́ ìmọ̀ ní àmì dàwọ̀ àbí bò ní ká ṣe bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin apẹni fọlọ́wọ́n wa kí gbogbo àwọn àfa wa àti kí àfa ti alhafidhu samiyi tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kọ́lọ́n kó ṣàlékún gbogbo àdúrà fún wọn. ìbéèrè tí wọ́n béèrè àwọn àfa wa dr abdulrasaq abdulmajid alaro wọ́n ti dáhùn rẹ̀ wípé bóyá èèyàn ṣe àdínkù haraka tá à pè ní vowel ni àbí lẹ́tà àbí ṣáda àwọn onímọ̀ wọn sọ̀rọ̀ tí ó pọ̀ lórí rẹ̀ wípé ìyẹn ò nírun ṣùgbọ́n Allah ta'ala alam bi sawab ọlọ́run ló máa yìí tí orin ilẹ̀jù àmọ́ èyí tí mo rò pé orin ilẹ̀jù náà ni wípé béèyàn ò bá ka fatiha dáadáa kò nírun yálà ìmáàmù ni ò dáadáa ni tàbí ìròyìn ìmáàmù tí ìmáàmù bá wá kà dáadáa bí ìròyìn ìmáàmù bá kà dáadáa ìrun sọ́hátù sọ́hátù ma'mum ìrun ẹni tó wà lẹ́yìn ìmáàmù tọ́ ìmáàmù ò ní run tiẹ̀ torí kì í ṣe gbogbo nǹkan ni ìmáàmù gbé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tó bá sì sọ wípé ní ìmáàmù ká dáadáa ìròyìn ìmáàmù ni ò ká dáadáa jẹ́ pé òun ò ní fatiha ẹ̀rí eléyìí òun náà ni ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé ní la salata liman lam yaqra bi ummil kitabi wa fi la salata liman lam yaqra bi fatihati alkitabi ọ̀chánlá muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ní ẹnikẹ́ni tí ò bá ka fatiha nínú òrun èntọ̀hún ò nírun ìwà ka fatiha ní kagbọ́ yé kété pé kéèyàn ó dákẹ́ kó mọ́ àyíká fatiha kagbọ́ yé kété pé kéèyàn ó dákẹ́ kó mọ́ ká nìkan béèyàn bá ka tó kàkà kó kà gẹ́gẹ́ má ṣe má kojú rẹ̀ wá kò ká náà làákà kan abẹ́ni tó kà ṣùgbọ́n ó dín kù irú ẹni bẹ́ẹ̀ náà kò kà á náà ni àákà kan so nípa báyìí irú ìmáàmù bẹ́ẹ̀ abẹ́ gbogbo àwọn ìmáàmù wa pátápátá àgbáyé pé gbogbo àwọn pátápátá ni wọ́n wọ́n máa fàtí àkà dáadáa èyí tó bá kù díẹ̀ káàtó àyídàgbà mọ ìlú kan kí ká lè kọ́ bá ṣe ń ka fàtí àyè yìí ká má bàa máa sọ àwọn èèyàn nù tó bá wá rí bí àwa tá a bá ń kírun lẹ́yìn wọn àwa náà ọlọ́run ló mọ ìta kì í láyé tá a fi ní kí mi mọ́ kọ́lọ́n kó jẹ́ kẹ́mi ogun kálíbà wa ṣàmójútó òrùn wa dáadáa kò sí láì fi ká wá ìmáàmù tó bá máa ká fáti àkà dáadáa ká wá lọ kí ìrun wa kó lè bá a tọ́ Wallahu ta'ala alam bisawab.